بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أرجو كفا نرجو بابو الإيمان بالقدر ونالي إقبا إبوتولون تقمايا وهذا هو الركن السادس من أركان الإيمان ومعنى الإيمان بالقدر أن الله سبحانه وتعالى قدر لأشياء في القدم wa alima subhanahu wa ta'ala annaha sataqaw fi awqatin ma'luma indahu subhana wa fi amkinatin ma'luma wa hiya taqaw ala hasabi ma qaddarahu Allah subhanahu wa ta'ala ẹ̀rí nígbàgbọ́ pẹ̀lú alqadar òun náà ni pé a gbà pé Ọlọ́run ti pè gbogbo nǹkan látìgbà tó ti pẹ́ ó sì mọ nǹkan àsìkò tí nǹkan náà ṣẹlẹ̀ ààyè tí ó ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lódì wọn tọ́ bọ́lọ̀ ń bá ṣe ní yóò ṣe kíni o bọ́lọ̀ ń bá ṣe ní yóò ṣẹlẹ̀ ni. látàrí bẹ́ẹ̀ al-imanu bil qadar ó kó àwọn àlámọ̀rí tó sínú. alákọ̀ọ́kọ́ al bi anna ta'ala alimun bi kulli shay'in jumlatan wa tafsila azalan wa abada ìnígbàgbọ́ pé gbogbo nǹkan ọlọ́run bá àlékè ọlá nímọ̀ nípa rẹ̀ lákòjọ rẹ ni o nífọ̀síwẹ́wẹ́ rẹ ni o níbẹ̀rẹ̀ rẹ ni o òpin rẹ ni o fakọ̀dẹ̀ alima ma kana wa ma sayakun ntọ́sẹ̀lẹ̀ ntí ọmọ ṣẹlẹ̀ wa alima ma lam yakun law kana ntí ò ní ṣẹlẹ̀ ọlọ́mọ in tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ bóò ni ó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ilmuha indallahi subhanahu wa ta'ala ọlọ́run ọba àlìkẹ́ọ́lá ńlọ́mà nǹkan ẹlẹ́ẹ̀kejì alìmánu bi anna Allaha kataba dhalika fi lawhil mahfuz ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìgbéde alikiyama ó ní í ṣe pẹ̀lú kéèyàn ọgbà ìpè gbogbo nǹkan yìí o ọlọ́run ti kọ́ lẹ̀ nínú lawhil mahfuz qala Allah subhanahu wa ta'ala ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير bóyá ẹ̀yin ò tiẹ̀ tí ì mà ẹ̀ tí ì rí gbọ́ rárá kò tí ì yé yín wípé Allah subhanahu wa ta'ala gbogbo ní mẹ́sàn-án tí mẹ́lẹ̀ lọ́mọ́ gbogbo ń tà ń sọ yìí inna dhalika fi kitab ó ti wà lákọọ́lẹ̀ inna dhalika ala Allahi yasir ọ̀rọ̀rùn fọlọ́run ń tọrọrùn ju fọlọ́run láti ṣe ni. wa fi sahihi Muslim kataba Allahu maqadira al-khalaiq qabla an yakhluqa as-samawati wal-ard bi gbogbo ntí gbogbo ẹ̀dá tọ́lọ́nfẹ́ dá lọ́lọ́run ti pè gbogbo rẹ̀ ó ti kọ́ síwájú kó tó dá sánmà méjèèje kó tó dálẹ̀ méjèèje fún bíi fifty thousand years tọ́lọ́run ti pè gbogbo nǹkan ló tó dá sánmà méjèèje ló tó dálẹ̀ méjèèje ẹlẹ́ẹ̀kẹta nínú ta gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo ẹni tó bá ti ń nígbàgbọ́ bìlì kọ́dàrì ona al-imanu bi anna jamiya al-kainat la takunu illa bi mashiyatillah gbogbo tí ń bẹ ọ máa bẹ bí o sọ pé pẹ̀lú fífi Ọlọ́run ni sawa kanat mimma yata'allaqu bi fi'li subhanahu wa ta'ala ntọ́ ìtọ́ ẹ̀pọ̀ lọ́n ló ṣe Ọlọ́run ló ṣe àbí nǹkan tó jẹ́ pé ó tiẹ̀ tó pọ̀ mọ́ ẹrú sìn ló ṣe o. so ntẹ́rù sì yan ọlọ́run bá alékè ọlá sì ṣe nínú òpè gbogbo ọlọ́run náà lọ́wọ́ pé yóò ṣe kí ni o pé yóò ṣe ọlọ́run ni wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar ọba tó jọ dé mi àti rẹ èntọ́ bá wù lọ́sẹ̀dá rẹ ó sì ń sẹ̀sà ń tọ́ bá wù ó tún sọ láàyè mi pé huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha àwòrán ẹnìkọ̀ọ̀kan bá a ṣe rí yìí Ọlọ́run dá sínú ìyá wa nígbà tí wọ́n fẹ́ bí wa tí wọ́n lóyún wa Ọlọ́run ṣàwòrán wa síbẹ̀ bá a ṣe rí bó ṣe wọ Ọlọ́run ló ṣe ṣe adáyé labára wa ẹni tọ́jọ́ kùn adáyé labára wa ẹni tọ́jọ́ mi adáyé labára wa ẹni ní ẹbí méjì adáyé labára wa ẹni ó dúdú adáyé labára wa ẹni ó pupa ọlọ́run ṣe sí àwòrán wa bó ṣe wù ọlọ́run nínú ìyá wa nínú àpò òbí. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin ti al-iman bil qadar nígbà pẹ̀lú qadar tó kó sínú al bi anna jami' al-kainat makhluqatun lillah dá wọn gbóhùn bẹ yìí wọ́n mọ̀ wárí sí fọlọ́run náà nífẹ̀ẹ́ni tó dá wọn. وأنه ما من ذرة في السماوات والأرض وأنه ما من ذرة ذرة في السماوات والأرض gbogbo nǹkan bó ṣe wulẹ̀ ó kéré tó bí ọmọ náà gún nílẹ̀ nísàmà ní nílẹ̀ ní illa wallahi wallahu khaliquha ọlọ́run ló wọn wa khaliqu harakatiha wa sakanatiha lílọ bíbọ̀ wọn ọlọ́run ló la khaliqa ghayrahu wala rabba siwa kò sí ẹni tó lè dẹ́dà tó yàtọ̀ sálà kò sí ẹni tó lè máa rìwà tó yàtọ̀ sí òun subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ rẹ̀ allahu khaliqu kulli shay'in wa huwa ala kulli shay'in wakil ọlọ́run ròyìn ara ẹ̀ pọ́n ló ń dá gbogbo nǹkan pátá tó pé òun gangan náà láwàárí fún òun náà lágbára lé wàlọ́wù kọlákọ̀ọ́kùn wa máa ta àmàlù atẹ́yìn àti tẹ́ ẹ̀ máa ṣèmí ọlọ́mọdà gbogbo eléyìí iná ni alìyímánu bìlì kọ́dà nígbà pẹ̀lú kọ́dà ó kó sínú inú àǹfààní táàrí ń bẹ alìyítimadu Allahi ta'ala inda fili sábàb gbogbo pàtà bá ń ṣe nǹkan tó jẹ́ pé ńlọkùnfà lápẹ̀rẹ̀ jíjẹ mímu ẹnì wa. iṣẹ́ wa tá à ń ṣe okùnfà rìsìkì ni fún wa tọ́lọ̀ ń ṣe fún wa ṣùgbọ́n a gbọ́dọ̀ wá ṣe kíni ìtìmọ́dọ̀ alọ́lá agbára lé ọlọ́run níbi ohun tọ́jọ́ okùnfà yẹn bí àìsùn àtàmídùlẹ̀ abudu alẹ́ sábàbí nọ́ọ̀sì kìí ṣe sábàbí nǹkan lágbára lé káwá sọ pé ńgbà mo ti ń jẹun ńgbà tí mo káwá sọ pé ńgbà mo ti ń ṣiṣẹ́ mo gbọ́dọ̀ lówó lọ́wọ́ no ṣùgbọ́n sábàbí téèyàn fi lówó lọ́ náà níṣẹ́ tí bá ń ṣe tọ́yọ̀ ọlọ́run ọba àlekè ọlá fi bárúkà rẹ̀ sí bali ya'tamidu li abd ala Allahi ta'ala wahda ọlọ́run nìkan lágbára lé li anna kulla shay'in bi qadarillahi ta'ala torí pé gbogbo nǹkan pátápátá pẹ̀lú èbùbù tọ́lọ́run ọba àlekè ọlá ti kọ́ ni bákan náà náà àǹfààní tá a sì pé anna li abd la ya'jibu bi usulihi ma tamannahu wa raja ẹ̀rí ntọ́mọnìyàn tọ́wọ́ ẹ̀ bá tẹ̀ àgbo èlé tó ṣe kò ṣe kò gbọ́dọ̀ jọ́ lójú débi pé kó wá wò ó wípé àbí mọ́mọ́ nǹkan ṣe li anna wusulahu ni'matun min Allahi ala al-abd ntẹ̀yàn ran kàlọ́dọ̀ ọlọ́run kọ́wọ́ èèyàn tẹ̀ ìdẹ̀ra ìkẹ́ ọlọ́run ni bima qaddarahu lahu min asbabil khayri wan najah nítorí pé ọlọ́run ọba àlekẹ́lá ṣe kí ni o o o ó ṣe kí ni o ọlọ́run ti kádàrá ó ti pè bùbú rẹ̀ pẹ̀lú àwọn àsìbáàbù yẹn ọlọ́run ti pè bùbú rẹ̀ àti bí ó ṣe yọrí sí dáadáa ọlọ́run ti ṣe bùbú rẹ̀ náà fani tá a jẹ́ at-tama'ninatu war-rahatu an-nafsiyya bima yajri alayhi min aqdari Allah ìfọkànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí téèyàn ní nípa pé kádàrá ọlọ́run sì ní í ṣe pẹ̀lú ẹ̀ fala yakhluq bifawati mahbubin aw usuli makro èèyàn gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ wá mọ́ páyà látàrí pé n ta fẹ́ràn ọbọ̀ mọ́ yẹn lọ́wọ́ àbí n téèyàn kọ́ ń ṣẹlẹ̀ sí yàn àbí n ọkàn èèyàn kọ́ ń ṣẹlẹ̀ sí yàn so èèyàn gbéra sí kíni o ẹ bá ti nígbàgbọ́ bilikọ́dà èyí ò ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí kò ní í lórí ntọ́ fẹ́ràn tọ́ lọ kò ní í lórí ntí lè la tó gbogbo nǹkan pátá tá a dárúkọ pẹ̀lú ìbùbù ìkọ̀ọ̀kan abi subhanahu wa ta'ala. kí ó ṣàlékún orí rẹ̀ àlékún àgbọ́yé rẹ̀ kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá ní mùmínì tòótọ́ olùgbàgbòòrò tòótọ́ kó sì ṣe èmi àtẹ̀yìn kó ṣe wá ní ọmọ àlìjẹ́nà ẹni tí yóò sin ọlọ́run tí àlìjẹ́nà ó fi tọ́sí kọ́ lọ ń ṣe èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ àlìjẹ́nà náà kọ́mọ́jẹ́ ọjẹ́balẹ́jọ ntá gbọ́ ọlọ́mọjẹ́ ọjẹ́balẹ́jọ aburú fún wa subhanakallahumma wa bihamdik shadu an la illa ant astaghfiruka wa atubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين